أعوذ Allah inshallah ya ku fahimtar ranar ganga na annabi yusuf ba shirin tilashi ya kuci ga sai tumi na eu yawana que majiga yi tafiya wacce ya é a kudan wani nan ya ji fahimtar ga esu ga tuci gudu ya annabi yusuf ga mun ya dubi da labarin da zari to a can da kuma shi makanya ma na gumbai da jama'a ke je ko e ba da musulmi ta ewa ta we we yo fa da wa da su ko ko de bayu ya ni bai ta wa ta ya ko ne so ko ba da mai tuni bi e su ga àìlò wa dùn mọ̀jẹ̀ mọ̀ fún ọkọ̀ bàyẹ̀ tẹ́ ìlú wa déédé àtà àdísù òní nà sí ń jìgá wọn ètò àyà àdísù gẹ̀gì ẹgbẹ́ tó máa ń kà ní ẹ̀sìn yìí ní àdínà wọn èké wọn ló wọ ẹ̀dá tó ṣe dé àdínà yìí sùn bẹ́ẹ̀ tó ṣe àdínà yìí nà sí nàìjíríà dáa àdínà yìí sùn wà á yẹ wà á yẹ wọ́rọ̀ wọn sùn ẹ̀ẹ́dẹ̀gbọ́n bá wọn sùn lẹ́yìn àtà àdísù òní nà sí ina yi su biya mu mun kwan mai tsewo gan mai gani ma de, ne ebo mu da mula yi su kulu fiye da kuka ci ya ci ta ci so mu da ruka da yi su kuma ci ebo da wafi na su kula yi su kuma ci ne da nuwa mai lebu da daraja yi su kuma ci da nuwa nga mula ma yi labu ma har gami da ke ci nye zai zai kayi su lada ko kuma a da yi su ma ya son ra'ayi su da ya ta sauranci mu da bukatu fadan ma kallama mu ya su ba wani ne a shida a nan yusuf idiga na wani eh su kuma yi hakimu wani wani idiga da gayya sai tannan ya ga da lokure a ga da lokure amma su kuma yi su kuma yi gajiya wani layo ويشكو اليوم لا يوم استعلشكم لنفسي يوم لم لا يشكو تيام تعشوني حسنا ويا معلومات عليكم عشما لا أحد يشكو فلما كلمه كلنا عليكم يشكو تابعين eh mucima yene zagangan biyar sunna qala rasulika alayhi yusuf ga innaka al-yawma ìdákàdé àkíkè olóṣù ẹ àyè mọ̀tún nàkà yìí nàná ìnáka àkíkà olóṣù ẹ lẹ́sẹ̀ ìdá ẹ báyìí kó àyè ọ̀nà mi nà kó èkó yìí nàná tún nàkà mi nà kó èkó yìí nàná wọ́n lóṣù bá dẹ̀ mọ̀kẹ́ mọ̀kì inú àlè wọ́n yà á dé ìṣúbàdé ìdìbò ẹ̀yẹ kí ẹ̀yẹ tún wọ́n mọ̀ yà á dé ìṣúbàdé. fara suna jihadin da aka ganin lokacin nan fara ba ta magana su zai ga abin su buga inna ka yau malalai da hakimin amin hakika wa yanzu tun daga yi nan na wa ya ke shi ba wa ya ke yi ba ne matsayi ya yi shi ba kwai ma da ya daga yi nan na zafi wa rubati wa ya da dare ne yake da daga yi nan na wa ya تكيكين بعضهم تأتون بينكم إنك اليوم لدينا مكين آمين كان يسمى جوال قال جعلني على bayu nye baba ma waga ale bi yusuf biu ju ya mu ebe wuli ju wo mi siro na ale bi yusuf bi e ta wo sha ma ya ju wo de ga wa ke ni ba wo ni jire ebe na ale ke la ti ale ti ba wo na eh bi na la ki ni siro na le wo na wo de ga wa ga mu yusuf ba wo kwelewa kwala barabaga ake so shekwa ya ci ngai ta ake ala kaza yi lau miewa ga wola mu yusuf kolo kwai zano ga she ta yi ta kaza yi lau eh ekubanya diye diye nisira barabona

sunu ese tuyo mane sularu kike tiyanu ke kiyo harayi ya to tawo to si yo to si ko si eh ale bi su be ya ni ala kaza ina la ya wo yo to ba yo ji ani la pe la no ni ga le da kaza ina la arjo no e su ba ya ni ti misra ba desafio do je kiyo mu je ki ke fuska ta yi ya ta ya na ala jiki sabai wa inna ma talaba min wilaya tabatan fil alim mu je ba ci la alim yusuf mu ci wa matsayi na mai tuwa sai wani alim yusuf ya a kwatanniya azalci goro da ya zuki da ke yi suna kai na yi kwatanniya ka ci mutum mulkin kai a a a a a a a a a alim yusuf a ya na yiwa da tunan kuɗi ya jiki da haƙin koyon kayan kwai haramu wa fasafi yanko zamanin na eh? to zai za su saka da rungu ya ji ana gama wa kansila gana ku kansila tsayawa shida eh wasu alaikun to na ce apostol yin wa kansila mun ga wa yi wa da aka kama gwangiyar yanzu ramana Allah cikin mu da ake ji damuwa ramana tsagar to ji zan da gina lalu ba dora da rawa kan tila eh eyi eh, ba ta la ga ya shi da kuciya ga wa wani wa kan su alawa ne eh ina ci alawa ne memba eh alawa ne biyo alawa ne memba ina ci alawa ne zen ne da na kakari ari makafi na yake yoyi nan nan to ne kira yi ba mu na kamfe ne shi ba ba ne yi wa wa ji ga ji wa ga ji shugabanci a ga shi eh to ji ya tare shi lashi da tare shi kiyo e da yi ku shi gangan da kiyo e ne basira shi na shi je koyi shi wajiya na ko zakan ba ta kwata yi ba nan kan wa ga wa ta yi wa amma na ga na ya saka yi sai le ba sai le tiyan ele ba su kwa wa wa wanda ya ci ya la ku ke da na bai da sha ka ya yin yin sala ba wa يتبوأ منها حيث يشاء wahala na jina wele ikimu tuwe na wana kawo ga ba ma Allah subhanahu wa ta'ala kun ga ni ni su la she nu she da na shi kinyawo so ko ni la she nu she da na shi kinyawo amma wa fa so ko ga ni ni su mu a lo pe yi ke ri a pe de ti o ti da o be wahala shi mun ga ba ma Allah subhanahu wa ta'ala bayna ni su she da na mu ko la shi kinyawo mo ne se wa yi ni o ɛnba yɛ wàhálà ni hyia ɛnba yɛ ogangan de ta aboɛ ni hyia gala ni hyia ama sɔkò yɛ daka atula awo yi dɔn no kyedi adi ne ɛdi ɛdi ɛdi ne ka ewe na wòle ma adi ne wa wòle a wà kaka de yi ni do sɔkò àwọn ka yi di richest man in the world la nyɔnu yɛ yi dɛ no ka fi ɛtsɛ ɔtsɛ ungela anawambia jiji awambia zankoro na ogale njo agawa tiye gangan de wa fe bagwe la yindo shina ati wude ni da ni ke tumu chiye ku yu ye gan to ga ati ko cha ju da mu chi gan eh awa shile ku chi wa ba awa shile ku ni ne ye de bongoro wọn àwòrán àwọn àṣìgàgájì kó kuma àwọn nínú wo wọn ti di mọ wọn ìlú ìṣẹ ẹnu tí wọn tún lẹsẹ rárá kó lè yàtọ gbàdágà lọta kọtàkà yìí bẹ́ẹ̀ náà lọnà wọn ìṣòwò zanu kura wọn jẹrẹ ní ẹtú wọn pátọ lọ musa yìí gà àjọ àtàrẹ ńlàkùnso wọn tọwọ gà àjẹbà wọn ìlú gà wọn àzọ náà wà ṣíṣe wọn nínú ẹjẹ pẹ̀lú ọ̀rọ̀ dáná wazona waguwe mini uwo wawagweki mini mpongo uwo mujijima kuraro yoja batagala uwo kabe aro na ye gbo uwe kaza wona mujijima ya twataga shugwa na uwa ne shugwa matsayin na na waje dano mujijima ya wa pamba je waje wa pamba da ku subhanahu wa ta'ala وكذلك مكنا ليوسف في الارض àti àwọn ọba ìjọ ẹkí ìjà àdéhùn yusuf yà yí òdì tí kì í gbé mọ́kànlá yusuf à yà àdéhùn yusuf yà òdì tí kì í gbé fìlàwù tẹ yẹ mi sírọ̀ ayi wà á kàdá mọ́kànlá yusuf àbí àti mi sírọ̀ wọ́jà àdó ẹ̀ wọ́jà àdá lọ́wọ́ àlẹ́ ẹ̀yìn dá wọ́n sọ̀rọ̀ àdá bá àdá hàmsù wọ̀ tẹ́yì ẹ̀ bá àdá hàmsù wọ̀ tẹ́yì. Anabi Jesu lambda church le kienzro el helio eh el church na de mwingine yakabawu minha haythu yasha makkana yusufa fil abdi yakabawu minha haythu yasha ya ni yusuf ya bichi be yu ya nyo ya ni yusuf lawo eh ya ni yusuf lawo yu lawo wa yeshi kienzro alima anabi yusuf da matsayi na yadda warwar ina anabi yusuf a rufe zalafiye misiro haƙƙi ya sha ba na kan kawo a wani wanda yi mutiya eh wa the freedom of both movies thank you freedom of movies شكرا نصيب برحمتنا من نشاء da na ga bai ce shi ne ya ke layo mu ya bai biyan layi ya ne lada jiru da ya bai ya ne tsau gangan da kwan layi gangan da ba wani ne kuma wa za mu bi wa jira musulmi eh e gaba ya musulmi na shi zane shige su bolo bolo ne yadda ya gaba ya ja mun shiga gaba ga ga yawo ayan ne ko ga annabi Yusuf da kiwo annabi Yusuf da manzila yake al-muslimun Allahu ya jalalalu ŋdà ẹ ŋdà wẹ́ńtì látàkìyàn ẹ̀fẹ́ gbólógbóló yìí àti àsopọ̀lọ́ òjìyàn ìjìyà àtẹ̀lẹ̀ yosùfò kàdáàlì kàmá kàdáàlì yosùfò àti áwùjì yàtàbá wọ̀ òní nà á àìkòrìṣà sùkúrù òní àtúnyà àtẹ̀lẹ̀ yosùfò àti sọ̀rọ̀ àtúwọ̀sán kí àlọ́ ولأجر الآخرة خير للذين وكانوا يتقون بعدين سكت ربوي يتوما مدك بيتوس وكان كان يجمع وين ربوي je ka ta yi tuna bo ne zaga ka ta yi eh ba we ja ye te ni mu je jo mu ja jo mu je jo muje mulki jo muje ilimi jo na banu ka je ka ayi tu pa pa na muje ka kiya ni so ko ni wa ka je na ni wa ni ja ni anabi shukura ke na so ko jo ne man kana li yusufa fil ardi yatabawwa minha haythu yasha yusibu bi rahmatina man yasha ولا نضيع عشر المسلمين والعشر الآخرة خير للذين آمنوا وكانوا tona anabi yusufa ìṣèdera ló ń chikin kíọ ń chikin àlìjá ìjà nga mọ̀lá sọ̀kọ́lọ́ wọn adúlù áfíríkà ìgbà bá ní ẹ̀yà àlìjá mi háyúrú ń chiká yíyẹ níta àkẹ́yìn ní ìgbà bá bá sábà lílẹ̀ nílẹ̀ àrùn ní àti ìjì máa lò ṣé o ṣe nà wà a, ní ẹ̀ tẹ̀kù àti máa fẹ́lẹ̀ nílẹ̀ àti ìṣù ní sọ̀kọ́ náà nga àṣà ayá ìgbà ọ̀gá àlejò yusufu náà mi ele nane owó adékúndé kẹsì àwọn yà àgbèbà ní ìjọba àdá nínú ewu wájú àti yusufu nínú àwọn ìjọba èso náà ìmọ̀jì nínú àwọn ìṣòro èso. ngamala bàbá ndóòlù ní akájì àwọn èso náà káló kò kọ́ sọ́kọ́ yìí bá mọ́. wọ́n ká jẹ́ wọ́n ìjọba wọn ní káló wọ́n wọ́n kọ́ sọ́kọ́ kọ́ sọ́kọ́ yìí bá mọ́. tẹ́lẹ̀ wọ́n ti mọ́ káló wọ́n tẹ́lẹ̀ wọ́n ti kalwa talauci ye lawo ba sokoro luwa talauci lawo ba sokoro nyaasi aga bakunci lawo ba sokoro wajaazi peluko wo ba sokoro wajisanja luba wo ba sokoro يقول الشيخ والعاجل الآخرة والعاجل الآخرة خير للذين آمنوا وكانوا يتقون sọgbọn yìí ní nígbà tí ìyá yìí jẹ àgbáyé jẹ ẹni tó ń gbà tí a yọ sọ wọlé yìí bá a lọ rọpò náà. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سقط في كذنيو في يدك يا بابا وإلهي بابا ربنا يا وجيجي آتنا في الدنيا فرعين شباب ومن يواتي يواتي سقط ولا يجبا ومن mine ye wati ijo iye wage ije nji mine ye wati ijo iye yukwo ji yi na mine ye wati ijo iye moto lanti lanti si na nga mba ya mine ye wa moto ye na ọhọ ati na tutu ya hasana sọkọtọ abolobolo ya yi jaba abọ na wọn bi la ahi na ti hasana kí ẹ tọ́ra abolobolo ya yi jẹ ìgbà yìí kí a yọ na se tí ètò òkòwò yóò tọ́ lẹ̀ bá àwọn ẹni tó wà lẹ́yìn rẹ̀ sọ̀kọ́ àti ibi àwọn yá ní ọ̀làjú àti sọ̀kọ́ àti ibi àyíká ní ọ̀mà àti ibi àwọn yá ní tí ètò tí olúwa ti di yẹn lọ lóògùn ní àyà tẹ̀lé àdìsẹ́ lẹ̀ kí sọ̀kọ́ àti ibi àyíkú ní má nínú ọ̀yà yìí ẹ̀ kí sọ̀kọ́ àti ibi àyíkú wọ́n yìí láti ní àlùmọ̀ ní àlejò mọ̀mọ́dọ̀ sọ̀rọ̀ àyè sọ̀rọ̀ àlùmọ̀ gánà jáde àlọ́ sokola nyajawo ngala ile yi naba jijije na wunde kula yi otu ya le ne alijanna wala adu wala akhirati khairu lilladhina amanu wa kanu yattaqun annabi yusuf na ila al-muttaqun ngol ko ga al-qur'an ga wal aqibatu lil muttaqin bale ba ni ge ti masiba yo en tulo daga en go ko to cha kuliji wo ti ba duwa ije ba tulu makiruwe asara oye wazo e, yesu oye wazo ega oye wazo e, wòga tsogu ni mo ké wazo bana ké tsogu na wòtso ne le du mi da la wòga su ɖe soko soko ka gbɛ awo ìyá wo na ká àwọn ɛdí wa kɛlɛ tó àti yanu wa gbɛ awo nga yi ale ya ya la asi tu ba ale da mo ye ya ale yusufu si anago nye na ale yusufu ale se ebolo na ega wuta ta fada ya wace ne ta yin gana an ba da ni shi ku ba da daga amma da ni shi ku ta ce da shi so ko wani tu su mai wani tu su ko ku ce ta ba mu yin go gani to da ne la kuri da zo yin shi shi ku ba kura ki su ko ta ni shi ko wa ya ikhwatu yusuf fa badakhalu alayhi nga anabi yusuf mu wɔ do kɔda kɔda kɔda da nga anabi yusuf ayɛ minista tukwa minista of finance adidi akɛlɛ minista abo tse buru wɔn alɔ wɛdiga na ɔyɛ lɛ kìí minista amɛrɛ adidi akɛlɛ minista abo tse buru anabi yusuf wɔn alɔ wɔn akéè gɛgɛ tó tse buru anabi yusuf wɔn alɔ yɛ yɛ anabi yusuf wɔn tsi lẹ́yìn iṣẹ́ àti yusufu ọ̀dọ́ ọ̀gá náà sọ̀kọ́ bí ẹ̀ta ìgbésà láìlára ìgbà ìgbà sọ̀kọ́ bí ẹ̀ta wò sọ̀kọ́ bí ẹ̀ta ìgbésà jàmbá yà kàkàlẹ̀ ìjà yìí ẹ̀yìn ọ̀sọ̀kọ́ yìí. ẹ́ ngwa yìí látàkàlẹ̀ yìí ìjà yìí pẹ́ sọ̀kọ́ náà ẹ́ tàbí ọ̀gá ìdí ẹ̀kọ́ ìṣòkò tó bá a fa náà yanzu ko ta kaga ko shi ga shirin wuce ga wuce da na wa shuna na ba na wala ya sada ki zo na ba ne go wa ji shi mutuna ba ne go ga tutuna ba ne go ga wani tuna wallahi wallahi kai ba ta kai ba ni ga kan da wala da ci ga shi ko kai ci wani a so ko ya da shi da ngo do ge da da shi wato ndo yoge nene yusuna mbodana ichie laka tunde tu wono ka ye bala ni yusu che kuru wono no fatare nene na ma ni yusu ta chuna ngala ni yusu de makami no ina ucha cha ita ya ni ba ita ba ni ke qur'an ya su ya ni ago ga hasu kishi ni ya ni qur'an shi ga shi ya ni ago ga kishi ni yo eya kutu amana anabi yusufu gangan ati eto yen gici maga ake na yen gici da aci na bako aci na pakaturu na eya kutu awon ti da lugu na eya na to ya ye eya na to ye ya anabi yusufu yi de ba na o eya na to ọdun ta ti na ifunwo eya ti da lugu eya kutu awon efa ko ti fun ko ka ni eya kutu awon efa ko ti fun da lugu ka ni ngo joge balare jamu nage mono ngo kullu ma yati qaribun wa kullu qaribun mata wa kullu mata ayati ada goge betona goge qaribun wo yo cha chobani mumaga chobani ku chwale no wa kullu mata yanzura na maga kama na ayati wa ayishi yo so ne ya shi ke je tula na le la na la to so na mo goga ta ba tuwa ayishi ayishi كل ما يأتي قريب وكل قريب مضى وكل مضى نعم إيا وطوى ويبقى ووش وكان إيا وطوى وانا صاحب الجوبان إيا وطوى ويدكي إيا وطوى إيا وطوى ويتلوشي يجي talauci da yanzu shiga na iya da su ne ta gasar da cikin ko a ta daga ba su mashafa ta gani shi in wayewa wuta ka shi rana talauci ga cikin yau talauci ga shi ya ba su ma za ba su ma jadawa shi ne ka shi yawa shi ne ita ne ke daga shi ba ni na wadda ta kamu za a wuta a ji wawa ne kuma ta kamu sai kiyan sai yi lori ọ̀nà kaba rẹ̀ ní èdè ìdẹ̀gẹ̀ gbígbà kó gómìnà tó sùn lè já èyí ni talaucinci na azụ suna ya ba su kwanci da shi nida èyí ni talaucinci nga ndị ya ja ihe nga ndị ya ja ahụ bi su kwanci shi talaucinci ga taa ya kwuo ọ lọrọ ya mba èyí shi ne ya adị n'azụ ekwe ndị shi na bụ anyị wọ mmadụ bụ a a chara ya o ekwe ndị shi na yarawo ajanaki adawe konya ekikira adamase kye misira atukiye misira yigatse bari agagaganye wuzuri na nayi bakin babon na iwo goga iwo ga babon na misira babon na arka da shi lati lati da shi gokin misira ba na nyengi chali nyengi misira ba ne uba nyengi chali ne bukata ne shi báyà wàrà ìṣẹ̀lẹ̀ ìlú ìṣẹ̀lẹ̀ kàràrà fún ìdáná ṣe ìgádà ìlú mínísítà da, ìlú mínísítà ìlú da káàdé ìlú káàdé ìlú ìṣẹ̀lẹ̀ yàrá ìṣẹ̀lẹ̀ òwò ọ̀gá ni ẹ yéjì gá àwọn tìǹda ìṣẹ̀lẹ̀ òwò ọ̀gá náà ń ta àlàáṣẹ oríṣi ọ̀nà ìjà ìwọ̀n ìlú ṣùgbọ́n ọ̀dà àrùwá àlẹ́ yìí. وعلى القوم وهم لهم منكرون ودخل إخوة يوسف يجا نبي يوسف وجاء إخوة يوسف يجا نبي يوسف من تابعه مصر ودخلوا عليه أجمعوا إذا جاءوا فتاكلوا عليه شيئا na wa balo na ala ala kẹdọ ló bá níbi yusufu ọdá kàlọ àlẹ àṣà kẹdọ bá níbi yusufu bẹ̀rẹ̀ gẹ̀rẹ́ fada alebi yusufu ọdún nínú fáàmù ẹ̀ bá rọ̀ fún mi. alebi yusufu adi yọkọ sáré oṣù gíga láàyè la akéwìkọ̀tà jama yìí lákàbàrà yìí ayé wọ́n sọ fún mi. bá rọ̀ fún mi alebi yusufu adi ẹ̀ dàgọ́. wọ́n bie fún tìlẹ̀ tó kọ́kọ́ àrẹ ṣe kó bá àrẹ yìí sùpọ̀ dáná wọ́n yí bie yàtọ̀ ògùn ní kájá twenty four years ìyá àdúrà yìí nà bá mẹ́lẹ́lá rọ̀ láyé àṣẹ́ka àbúgbẹ́gbẹ́ láyé nígbà tó wọ ògá fún tìlẹ̀ àrẹ ṣe kó àrẹ yìí sùpọ̀ dáná ẹ bá ń gbọ́ mọ́tẹ́ yà ṣùgbọ́n kájá yẹ forty years nga wo man doga ani yusufu ka jaayi na kan na ani yusufu ka jaayi na idi awo kɔka ja ani yusufu yi edi awo owurɛ eke na sɔrɔ kɛ taa iga muso la gan eya si do kuni odiga na awo nga zata ka nya tsitse na tsa ani yusufu na ti wo wo yɔn na gangan bie na abe se ko ani yusufu kɔka yi na wani gane abu asarkurwa abdullahi ibn abbas ga taka ne ko muci na ci a cikin su da gobe wannan be ko muci na su wani kwaje mura a cikin su wannan muje ya shi da kuɗin kanga muje 24 years e bayan calculation ya abdullahi ibn abbas wadanu da be e ya ko kuɗin na a cikin su ko ga cikin da gobe na a cikin su da ya kuɗin ndị ashmadeli ndị 40 years calculation na ewu na-agba asa eji na wọta ọhanya nga ihe ga etu a na ebi ngoro tụ asa nwere dịkị enye ya shima bọ́dọ̀ máa gé etu a na ebi ngoro tụ asa nwere dịkị ya shima na nwuchi ewu atọ na gaga zangochi na maka adịm sokwa na-acha ihe risa na ihe ni wa suka abụ ya shima ha ejebara aka na ba ebayele ikpe na wa adịba aka ụba na ibu na aba ntị ba na igbo mmadụ ewuru ara ahụ tụọ ya shi ụfọ tụọ ya shi ala ahụ ee anatubu ma anyị ji adịla anyị ma ara ahụ ya shi a ojigbo na ahụ a gama ahụ ya tụrụ ahụ ya shi bali ụlọ a ga shi ahụ na anyị umaga daga da kashe zane da sai ka yi dukan gani da ilimi na aka ga tuga wa mai shi ba yanzu ila ya zai ba eh ibn abbas yi mu shi ba yanzu na na aisha yi mu shi ba yanzu anas ibn malik yi mu shi ba yanzu abdullah ibn umar yi mu shi ba yanzu kai kan yi su ko ba da mu ko tuna ade da dole ne sa mu mu shi ba kangana èyí náà ọmọ ẹ ṣe náà fún ọkẹ ìròyìn láì àlàáfà ẹbí èso ajá ló lọ lórí àṣùwà mi náà wọn kákà ṣèyí náà àbí ìṣúláwọ ẹ àṣùwà àti bí ẹbà àti ìyẹn wúlà àti ìgbìmọ̀ tó yẹ tún àwọn ọmọ ìwọ àtúnṣe àbúláwọ ẹ àṣùwà sọ àjọ bàtà ló ń ṣe òṣèlú ẹgbẹ́ ilé ìgbé náà mọ́yà àti ìdílé ìṣúwọ́ sẹ́yìn ẹ ẹ àṣùwà àti sàpẹ̀lẹ́ká na kɔnfili tiɲɛ tafsiri jalalen nin na alimamu fi tun la wɛ ye ya sɔ kɔnfili tafsiri ta yobu kɛ ɲɔgɔn tafsiri yala ko lamu ya sikanga ɛ aha a fi tun la wɛ ye ya sikanga ne ye ɲinɛ ayi yo alimamu yi mɛ alimamu n'o wi alimamu n'o wi kun la wɛ ye allo wuto kafin wujina to littafi no kana to wazi wujina to dawa wujina ba ta hawa filista fara da ya shi ya gobe wusu ya gobe wusu ana shiga da ikin su a ga a ah, ga zaka yi wuto wala ba su ga mu ya shi baba ba kama a ah, mugura da mun tuso a yi a ba kan nan ne kamar daga na ne kiyan nana yi gama na adeto yi ɛn eh, adeto ɛn eh, kaida wuki wo ɛn eh, adeto kafiɛ kafɔ adiso ruwaye fulakadi an anil asaaji ruwaye fulakadi anil asaaji nuse ko ruwaye bɛ se kan yi o tɛ yi ni adiso o tɛ fɔ ni adiso ne ba bɛ se kan yi ba awo bɛ a sɔ a bɛ a bɛ a sɔ a bɛ se yi o ti kuma yi ke bayan mandoci yau a nabi yusufu takani ne ya fi ci ko ga kurana da takani na nabi yusufu su kwade kwaje mura nabi yusufu ko kurana wajen 22 years bayan na basu amma mai larul hayi eh abakar al-jazairi al-jazairi ya shi magana nga bi ashima kange ba se nayo kani uche ya yusufu kani uche wa two years ayo two years eyara ayowe mujara ikuwa yusufa fadakalu alayhi faarakahu wa hum lahu mujurun ashekura alayhi yusufu wala alayhi yusufu ma ke mana wuri tafsir na malu suma subhanahu wa ta'ala

atafaya ku gani ya wuce lokacin da ne gudun su ne na aka yi kuwa ma ne ne su ba ne eh annabi ne su ba ne wa kina wa ne ai da karu ala ne su ba ma wa ba da ne wa walakin nau lam ya'lamu li haibatil mulk da bai zai mulki ra shi mu da wa eh wa hum lahu mushirun ayé àtẹ̀tẹ̀ ní sùn yé ya àti àyẹ̀wò rẹ̀ yé ya àwọn láti kí hàn wọn ká tẹ̀ kí àtẹ̀tẹ̀ ní sùn yé ya. wàlẹ́ máa jà bàtàwùn ìjà láti kọ́lá tùní bí àbí lẹ́kùn ní àbí. iwe yo ne do wa gbege edo ne tso ne wo do mo ka na wa ro masha allah yawu ba ki wona zani mo yo na ga ro ke ji shi da wani jin ka da wa ro ki wona zani mo yo na wa yi do so ra ga yawu na ga na o ke ji shi da wani jin eh eh wọ́n yìí náà lọ́wọ́ yìí sùn lé sẹ́mu wọ̀nyọ́ náà káyé ìdìgẹ́ fọ́mọ́ àná yóò rà é kú pòlísì ìlú àná aláṣọ àkàlẹ̀ lélò àná yìí sùn bá àkójì àná yìí sùn bá àkójì wọn ẹ̀kọ́ ògbọ́n yìí ìlà àjẹ́ ká àṣì náà ẹ́ àná yìí sùn gbẹ́ngbó òkùnkùn tí wọ́n yá bùkún lè ṣe é kéèké àṣì yẹn A A a a anabi yusufu gaada alaachiga awajiwanyi ajihijiwanyi ilane eshi akawuti yaki tobe walichi anajisa wuri anajisa wuri ekawutile wata eh aha ngai dɔgɔ kɛ salo caa dɔ si kan kaa ni mɔtɔ maa dɔ caa eh aha wani ejeji laati wani ejeji jiri wani ejeji lómi lọ wọ́n ṣe ìyẹn láàrin aṣẹ́ ìjírí àtú òun ìyẹn ló lọ tó ń rà àdàlélé ẹ wọ́n ṣe dá síkà yàtà lọ bí ẹ̀ sì gbé ńlá ń ti ṣe àbòjì àwọn tí ń yóò jì ẹ mọ̀ ṣíṣe ayé ìṣúbà wá ní kákáká àti oṣù àdá àyà àdéhùn wọ́n kéèrè àṣẹ yìí ti ṣe olùkọ́ ààrẹ àgbọ̀rọ̀ òun tura ńgá àlùbá ìgbìngàn. ولما جهزهم بجهازهم كان عليه يوسف ودجيلو ودتسليمين شنو جادغا شنو واشيرين شنو شيجيانو وجدانه كاتايا شي aláwọn adáyà bíbí mo wúnẹ̀ṣẹ̀ aládìná alákàràjà àdìṣíra ya jẹta máa gbà sáta àmàkàrà ló àlejò ṣùgbọ́n daanu mu gaari ka eji ye ye mu gaari ka yusufa yɛlɛ si bɛ daanu kinkici bɛ ye efe bi o a bɛ tu daga tiɲɛ kala mɔtɔ taaba taaba ti ye cɛ o ye kiti na a ko ko a man kɛ la ko ne ye ko bɛ kɛ k'a siɲɛ la ko o ye la ko o bɛ la ko ma di ba se ne taara ko ni nɔnɔ ani yusufa yi n'a yɛrɛ ee.

muso ye wusale wusale ke E ba lobɔre eba kutsinu wu ne ɛɛ wòle awɔ lo yi ye ɛɛ gãã aa tso egege wo ne wo nako wo be baba ama yɛ ama de yi ɛɛ ade tia dunu kada la mɛta ale ka du ye o tsa tsa do to le kanga baba wo ye wo. yẹn anyam kyerɛsɛ nsu wura da na yɛrɛ nsu wura da ka lɔri yɛn tɛ kabi ayi ko sɔrɔ ɛ nsu wura tɛ ka ta n'ore agudu wɔ da wa da na yɛrɛ ɛɛ kí yɛ ka wo ɛɛ ok so abie ko tsɔ gama la baba yɛ tɛ kan o ti tsɔ ke ke ŋun kyerɛ dza de da la ka yi ŋun tsɔ da ne nani ma de ti sɛ ŋinɛ da ŋun bɔ ne la nga baba yɛ wa ŋinɛ o ti wuli ale le su ka wo to ni bi o to ni le ase la wo ye ye o tene je da wo la ale ga ye la wo ti ta le shi kara e bi a ni ju ale le su ko wo se ye ne ni ta ne ni wa do ne wa do ni e wo ye eh wo wa do ni e ju wo ye e a ni gangan ni ju ye ga ye ja wo shi ye ga bi e gangan ni ju ye akhidahu min hakimu yingiye wuce na keda wa da ni ke ba bai dano me wa ga ga ya shi e ga shi la ko ne la ko ne ni ga ya so ya ma shi ni ala taro da an mu ke kaila ye liya ke do da mu cin ke ye ni mu ya mu shi ya ye gu gu gu ni eh ye ne ta wa shi ne wa to shi ya ye gu gu gu ni na wa ana khairul mulzina ye ne ke do da mu ye ci ga je na la zana ci zaga ni a da kai yi dikin da kan mutu ba ni da ba ko ya ci ga wuce da eh kin da ci ta ke mu na ko buga da da ba da ne eh wa ana khairul munzili eh yene kin da mai ci ga alkai ya yi kin da ko ba ya da wani ya zo ci da yawa ne ya ci mutum mai da mana muje wuje ne ko eh yele tɛmɛ o jijɛ bɛ yina wa ala kayi o mun sigi yele tɛmɛ o tiɲɛ ka wani yina to mɛ wa ke to ko ki ki jijɛ na ya jijɛ bɛ yina yɛ to da yɛ si yɛ wa ke yɛ si gangan di yɛ du n'a ma kɛ wɛ yɛ kusi yɛ wa ke yɛ si gangan di ja ale yɛ su gaari ale yɛ su kusi gaari gaari فإن لم تأتوني به فلا كيل لكم عندي wala taqrabun ngoyo mejewo ni wa wa ke yi ke ga shi shi gangan yake da ma ke ba mu amma ko in lam tahtuni bihi ke shi gangan biyu na ko fala ke la la ku yi ya je da ko da bu bi ga shi e din shi ba ko ba ku ya ya mi cho ga ga ga ku ye mu e bo e ni ja ko ni bi e yi ge shi bi yake da ma ke ba mu shi ba shi ma idan tatuni bihi fala kayla lakum inti wala takrahuni chon ba mun me je in the first time na in the first place e ti de chon ba yan na eh ya yi je ya eh wala takrahuni chon ba mun me je wen chiga ba ni shi ya je wan yi na e le shi ya yi na un ya ye ye chon wo mo shi ye chon ji ye chon wo mo shi to a chi na un ji ya ye cha de cha de chon ba mun keji da ya ji wuce a wala ta kura gudu ya ji ya ji shan ba mu a ga to sa e ga lo bi ne da ko kya ko qalu sanrawid anhu wa baru wa inna la fa'ilun qalu sa e ga lo bi ne gosiri yake wuce na wani yi shi da ila ne ga wurin na gona amma daga na wawa da yi yani na sanura wun ba an wa abawo ibu ke kaje ba mun shira kura na yi ya ne ne su ba ce ga ne gogo alaye in ga na so ya gwada ta na kan alawura ya yi eh sanura eh sanurarudu wen sanune sanurarudu anu abaru igu na saba buci le bezo ìlànà bèbè dáadé wíwájú bàbú wáyé náà la fáàlì àmọ́ bàbú dẹ́gẹ́ ìdájí àyíké yìí dé gẹ́gẹ́ tí o yẹ tó wáyé náà la fáàlì ìyá àjíkẹ́ lọ́nà wà nígbà yà sí ju ìyá àwọn ha sọ́nà ráhùn láàrín àbáhùn ìdíje oúnjẹ ìwú jẹ ìdàgẹ́gẹ́ jẹ bàbá oyin bàbá wọlé rẹ̀ àti gẹ́gẹ́ jẹ yín iṣẹ́ àbára ṣe gẹ́gẹ́ jù káàkiri jíjà ló sì ta ṣe à. وقال للفتيان اجعلوا بضاعتهم في رحالهم لعلهم يعرفونها gan adele ga atẹ̀kọ̀dé wọn máa lọ àtàkì wọn ká yàtọ̀ sí lọ yàtọ̀ ìta wọn á ti pọ̀ lọ ayà nù ẹ ìmọ̀ká àgbẹ̀dẹ̀ fọ́sáré wọn wá wà àtẹ̀kọ̀ ìta yà àtẹ̀kọ̀dé màá ha kúrú àtàkì wọn kọ́ àdà àlejò yusufu jáàgì yìí tìyàní gangan bẹ̀rù àrùkù náà ṣì àgáyé bóyì ṣì ɛn ye yi kata yi ni kana kɛsɛ ŋunu sugbɔ na la ne si ye yi ba o yi ne si ye yi kata yi ni kana kɛsɛ ale ni sugbɔ na ale ni sugbɔ sa ka bia yi ŋa idza alu bi dɔ atɛwu fi li ha yi idza alu bi dɔ atɛwu fi li ha yi ewo ne de alabirin tsi ka si yɛ na idzi ka na ko ewo ne sa alabirin ati labirin ka ka si yɛ na mwenye wake gega teya ye wona zango wala de ina yuku kula bolo bele plan ne ngama la mwenye ga plan ne so bola wa ni su bla wa yo wa yo eh e wona ndoro ala de kuka shi e eh, bi mwe bi kuko eh, mutapatira kumbola ye wonchi kubi kuza ndoro cheje adanidze wo na adi do yi ne amadade ne yi kari ewo na zangoro adi yi gẹ́gẹ́ de yi ne alama kó ati kó awọ ya atate adi tso wale gẹ́gẹ́ bẹ tẹmẹtẹ ma kó atate wo na wòle wòle ma dza azɔ nubi dza ha ti kami na adi tso adi si ne kara ne zi ya ne fo lóò kẹtsi o ti ká ne ti sùpò awa gẹ́gẹ́ de tso gbàrú kú ne si gẹ́gẹ́ tso. ala iji alụ bido atọ ofiri ha liwu ala zitere na akwa iwu bụkwa n'ihi ashikara na ala ọkwa dịkwa keda ya laala ya alụkwu na ha ewu aga na lụkara mbụ zangoro a dị edebe tụta ashiri n'ihi ewu na wala bụ eshiri e na ya dị efu bụkwa ojite n'oni idan kala bụ ila hali ndị agha aga jebela chi ya ya jebela ma ji na bi da ya na lau mi ya zanu wa ki ka ga la ye wa ye eh shi bu ba jo ke mu na ko de na amake da ne kara ma da ne we wa ba ba ji ye ga bo na amaka ye ga bo shi amashi ga ne me ye ki na na we wu ko da da ne a tu ba ma ju e ga ne yo wele wele wele kiyo wele sa ta ji nine thirty amma na ji ana ga dana wuji wuji gangan da yi ni ne ki nu ne te ji wuji ba na ga ji lalace tu ga ta da mu ni ja amu na ki da le ja amu na mun yo ka ba so be ro ba ba ga wo ne e ja ina ku ina ŋun bia wo lɔ wotso edzi aramu ɛ ɔtɔ wotso edzi aramu alo eti nye aramu ne ka ne ka eti aramu ne ka ayi ne bi aramu ne ka afa ɛ ɔtɔ na lo tse wotso edzi aramu alo tu bia ata wotso ake para aramu ta lo bi o adisa ati mo mo sɔrɔ ba ale sɔrɔ mo kulu jɛsɛ de ne ka di haram fa n'a la aw la na ka kwata no dole na ga ye da ba mu ne na guwa wallahi ta le na guwa ngo ma go kiya nga kamna ya na mu ga da do mu wa ma sha tin ayya to a ji su da su ko nga ha kama ju ara ma la ogun ne wa da du ko mu so ga ni sha le ene bo no ga amo ala le no ba ni su ku ta ji ara sùkọ́ aláàlùkẹ́ àràmùdá ewé ìlú ṣéèṣì àlùwẹ̀ yìí wú ẹgbẹ̀ òkè àràmùdúwà kọ́kọ́ lè wú. níbi sùn lọ́wọ́ ní àṣìṣe ìdàkọ́lọ̀kù ìlà àárín ìlà àlọ́ ìlànà. ebe agajọba na tún ìyá adé àti wọn àbá àbá agajọba yìí. túbọ̀. فلما رجعوا bada da tu baba na tu ma na kami na aje bada ni na ila chu ni ne ka ka ala mai ja balantana ta lo ni ka ro na la ba la la ba ba ja ga bo ne da dikin siro aba ba ya la ba ri iri ke ro na ada chu mulki ke misra na kunye ya na nkwo baya nkyɛn aga nkɔ yɛ gɛgɛgɛ biara nkyɛn amara aba nyaanyi matsayin shi hannu o shi o shi a baiana da shi baba a ce ga baba ga to kwalu ya bana a ga yawo baba yi wa matsayin na wani ngo yo ga é na wa yi tuzo eh ba na na yi tuzo ga ku pa ta so anyu ga zo yi ma je bu ka ta ga yi lo ki misiri yi so ri shi be amma da na kun ya yi na ga mu ni a ni yiga ye shi aga enyo eh aga enyo da eh eh e, kuchi la lo shi na aga enyo na na ya na gu la ka a ku ya aja kila ta ku aja be shere ti ga ga ka shi gangan ni ye ja ku ya ni na e mo na e na la la ka be ti ni na we ka ga kila chi da ra ku o ni ni o a me da ku o ameza bayibwe zakuokube ga baba amayo zakuba mina abonelwa zakuokube nayikani zani nenima amazeni aje tinya juyani oligarako alakada ajuye shugoli mumwonyi eyi okimadawala wanadeleani gagamuga na aye walimuya wazumumuyani nuukiwa wakuyimuya mugamularakunyukulatwayo mulamutu twayo umarka gaga ka ji la ko de niya to ka ga de ga ya shi woro afwa eh muni abin da kai fa arsil mana afara e ba so baba iga ayelo ju ko kele ayi da ji ayi lo gangan de kiyo muni abin abu ni abin ye wa pa ba gangan de yi o lai yuda naftan ɛbɔ adaba alɛ yɛ dza ka ya dza ma lɛ dunya yi wɔ sɔ adza kan woyi na lɛ mu lɛ ha mi ɛɛ fúlẹ̀ àtàrí ɛdè fúkà ala ndɔbɔ ɛyɛ ale dza kuru kaka aga woyi na lɛ mu lɛ ha mi na woyi na akika dza akike baba ɛɛ lɛ ha mi ina lɛ mu lɛ ha mi dza akika yɛ a tó sɛbɛn yɛ a ti yɛ àyàtọ̀ mi ẹ̀ ní ewu ìjẹta náà lé káàdì ó lé la ìjẹta ó lé la ẹ̀ ní èkèlè ní kí èkè tí yusuf wo wọ́n ìta lòun là á tùtù lẹ́yìn ẹ̀kọ́ báyìí sùn lẹ́yìn ẹ̀ àyà ìwà gángan dì nàbí ìlà yàgò ẹ̀ arìsìmáà ẹ̀ ayé yìí gbé wà gángan dì yìí nukalu lana allati tukalu lana ai azlima na akana bunyamin na'khudhu lina'khudhu ma nastahiquhu min al-dhunubi allati nukalu lana ebe daga akwai na nye karana ata ya yi na ala ata ya ya ma lẹ́nu ní ajo lọ tó ajá lọ wọ́n yìí náà lọ́wọ́ ní hapi ìmọ̀jọ́ àdúgbò rẹ̀ yà á yọ̀ ìyà tó ale ya ko wɛ ii kisi tɛ kii ye ne bɛ nɔ tuna. kɔɔla hali amadu kun alayhi illa kama. فالله خير حافظا وهو أرحم ko da su ba ki ce ki ya ga shi ki ya ga ni al'amaru kuma alayhi illa kama amintu in illa kama amintu ala akhihi min qabl ki ga shi na eti e ma ta se ga yo alabunya min ala tu ebe ye ga ni be la yen ban yaye ye ki ga ni be yen ban yaye mila dunuya minnu tɛ kula ni tu ye a aga mi mila in bɛɛ ti ye ju bɔ fɔlɔ ɛn hɛn kama a ti tu kuma la a ti aga mi a ta ka mila in bɛɛ ti ye ju bɔ fɔlɔ ɛn a ta ka mila sukutu ye fɔlɔ wo in na lewu la ha tuntun ka mɛ ɛgɛ ɛgɛ ja ko fɔlɔ ti ye bɛ bɛ yi na ɛgɛ yɛ na ŋun yi ne lori ye a ka ba fɔ wala y'a yi yá àjà ń ṣiṣẹ́ àti àgbà tuntun fọlọ́rọ̀ káyọ̀ ká àbúrò ànábì àbúrò tọ́ kana ga yaji dole nan wuyo nan waye ba kau ga da yaji dole na mu dani na da ne na mun ci ne ma da su da kuwa su ko ga ila da ko da chago ba kan mu ga ku ya ni da da wa su ko la mu ci o wa rahmanu wa e ba su ko

ŋutsi woyin na le wula tutu ne le na ma yi ke ba li asiba ni ebe yi ke edi wo ɛyɛ ati ba yi ko ke ke ba li asiba ku be yi yi ke atu la wula ba so ɛɛ ba yi tutu yi na woyin na le wula tutu le na ko kisi ba wa tu. ولما فتحوا متاعهم وجدوا بضاعتهم ردت إليهم قال ki kunshi ya ta ki be amma baba ga ba ta mai shi ne ya waga aga ayo ro kun ya ya se ya ji ya kun ya ni ni wana ko ba ka ni ma ku ya ni ne yi ya ku cha wala za ku kai la ba wa ne ga ya be kun ya ni ni ga iga bi gangan bi karanya ra kun ni be e bona ba mu to iga agaiya loza kuo kakunu iga da fún wọn kún ẹ loza kuo amara fún ebu náà nínú iga lomi àṣẹ yà dúdú kókóró ńlá ní àṣọ ebi yìí tó àmọ́ iga dà gẹ́gẹ́ mi sùkú iga gbẹ gẹ́gẹ́ mi fiẹ kàrẹ là fiẹ ní àná nínú mọ záàlì kàkẹ́ ìbí èsì ndé wàá tún wọn tún ẹgbẹ́ wọn kì í ti níta wọn tà sẹ àyè náà yìí wọn kó kú wọn tà wọn ti dé wọn tura lọba lọsí yà wọn ti dé wọn tura ebi ní káàkiri lòdì wọn kyi yìí náà ẹ bá a pẹ káàkiri lòdì wọn àti wọn àti yàrá. ilimi wa قال لن أرسله معكم حتى تؤتون موثقا من الله لتأتونني به إلا أن يحاط بكم فلما nye tso ekyi a yɛnya yɛ afa yɛ sa ɔyɛ atɔ a sukuu bi ɛsɛ yi gɛgɛ bi a tɔne ba ne bi nso ba ne bi akokɔ anyi ɛlɔ anyi bɔ no kɔɔla wɔn ga wɛlɛ wòlisi lɛ wu ma kpoi yɛmɛ ne ma lɔsuma ne ma ne lɛ ne ne pe kpoi ɛɛ nga lɛ kpoi wòlisi lɛ wu ma kpoi a iwu gba de ya na abubu lóde ya hata duni maufikan ko sai dai ga jikin hata duni maufikan sai dai ga biya gangan da kiyon biya alkawari na gokanin minan layi daga basu ko sai ga ga alkawari shi biyauni na gokanin na basu ko kedan da tafin na ne biyu yashi a gangan turi can da sun lauye na gan ya tusho ya ga tajimi yashi illa ayo ha kalima ilja kai cha so dunya no ja ne na ga ga mai ce da bai ne ba ma to eh ilja ne cha ce mun ni no ba ma no in ka me gire ne ba ci ba ba na mu ya ku ha tu ne ne na ne a san da ke ga sai la ilaha illallah kai gaskiya ne imani da ga ne muhammadu annabi sallallahu alaihi wasallam ga al'anbiya wa shaddu bala zane ne mu ce ga ba ta na ne shogoli sokoke ho ga ari akubu ya bace eje bai le no tina sokokula kwa wa ke ji ge ori eh eh ari akubu ga ila yuhabadum sai dai ina kai mu na minu ya na mu ta yi wallahi sama ayo na ga ba ka kira yi fada ma atau mawdika hu kamina da be gangan jari kawai ne ko kane na a ce ma ce laji a kuti shi ga Allah ga da shi gangan jiri annabi ya ko ga to sun ya ya ah to sun ya ya قال الله على ما نقول وكيل nga Allah ṣeéṣeun nga yọ wọkìlì ìgbàdé ẹ̀bà pé ń sọ̀rọ̀ yọ aláàmà nàkú ẹjẹ́ ẹ̀yẹ ìṣẹ́ra ṣùkúrọ̀ wọ̀ ẹ̀yọ ayé alẹ́ yìí wà lọ́wọ́ ẹ̀jẹ̀bọ̀ wọ́n yìí wà sí jù ṣùkúrọ̀ wọ̀ trọ́st ṣùkúrọ̀ wọ̀ yẹ ẹ̀rù bí o wọ́n dà lè kọ́ ìlú ẹ̀kú tí lè yí lánàá gàwé à àwọn lẹkẹlẹ yẹ kẹ adájọ kùnú yà níbi kúrú ìdẹlúlu yà á fún ẹyà yà ló wọn yẹ dájú ìyá gẹmẹ nìyí àwọn ọmọdé gẹmùtà náà ká tiẹ bá wọn tún kàn án. وقال يا بني لا تدخلوا من باب واحد وادخلوا من أبواب متفرقة وما gawa fara ya baniya ga yayin gini min yi gambana wa ce na latin guru min babin wa iji ya ga yi rokin isa ya gana ta yi kwanin ganin misira wani kin lo yi rokin ma na yana gobe ni da ya gana ta ya zanu ga daya abu zanu daya so zanu daya so ce da ce wuro da bana yelo man ya ji man ba an ya bu wore kilo ci ga ga ta mu ala so ba nisra aga da be ko ni ga da nisra ni mo aga ya bu so ne ne ga la'ayin na ana ya bu so ne ki ala ayin azala ainu ne ye gana an ye kusu ne fi da na kawai ye gani ta ni ba ainu musu na wale da na wato in su e wani abin muhammadu sallallahu alaihi wa alihi wasallam ga inda aga adelo shi na wani ga shi ya kadara na dama ga alainu alainu haku ya sallallahu alaihi wasallam ga alainu haku ayi nɔɔle la yi wo ale bi ka ala ayi ma ku tɛnu kulu rɔdu la kɔbra wali jama la kiri ala ayi ma ku ayi nɔɔle la yi wo ebo na ala ayi nɔɔle la na tɛnu kulu rɔdu la kɔbra wali la na kɛnɛ kɛbolo gbaa ŋmɛ lara fún ŋmɛ lara fún iye ní dùkún ọ̀dàgọ́ dáàbò ìwòwò lọ́dọ̀ dáàbò ṣé mo yìí yáwó pé àwọn kẹta àwọn àti ẹgbẹ́ lọ́wọ́ àjà ẹ wàtò àlàyé ní kẹsíkíà àlàyé lọ hákún kẹlẹ kún ló rẹ jùlọ kọfra ŋmɛ lata wà jì kẹlẹ kẹbẹrẹ ó bá yín sùn ní wòtí ká náà wọ nyẹ́ àti àgámọ̀ wọ̀lì jẹ́ màlá kéjò ume lara kun jeni tudu kun dago ki mara ya no eza jina we ko suna so ko jina la jeja wa ba je ya de natural ega ka suna da wa ni ka tsaya masala la yi no eza jina we ko suna so ko jina ya wa e ko su yo ne ki o mu je ga natural one mu na ewa lando tsi ɖe wo ekosu dzedze aɖewo he ya yino ekosu dzedze aɖewo nage ekosu dzedze aŋuti e la tso ɖe bi aƒe ɖe ŋutsuwo wo la gbɔ ela yi wo zando tsi yie ba tse wa ɖe yi ta la gbɔ nu lɔ ɛ ela yi tsi wo kane ŋdigɛ kane ŋdigɛ tsi adigɛ ŋgɛ ŋgɛ awo ah ne ŋdina me ŋdie ɖewo lɛ sɔkpɔ wo ma wo yi ne ɖewo ba tu lẹ́yìn tí àgbàràgàrà ń tíba aláàjẹ̀lú náà ẹ̀là ìjọba adé èkòsù dèdè èkòsù dèdè ní àlàáyù ńgá òtsilẹ̀ gẹ́gẹ́ níbi asẹ́dà kasa. o. ẹ̀ẹ́ bẹ̀sẹ̀ wá ní ajẹ́ kẹta kàtà ẹ̀ anáyọ̀ mi àṣìṣe ẹ̀ ayù ti dẹ́gà àlẹ́kì ńgá àlẹ́kà sí àwọn ọ̀dà àgbà àgbà àgbàràgàrà yìí. àdìsọ́ abáàdì mọ̀mọ́dé sọ̀rọ̀ bá àdìsọ́ mi manyan ni je wa na da lololwa tafsirin ka fi da kan gan ni sahaba wuce sasarai sasarai wuce je gumo amma da sahaba da cina mace da gangan da yau su ayi ne ya yi da yi ko wuce da su duba na wani gumo da wuce ne ya tsaye eh haka da kan sa e ku fiye da na gumo da fiye da gidici

káwá ti ṣubú tó gbọ́dọ̀ tó ti aṣọ wáyé tọ́pá fèlè mú ẹ̀dá ayélu gábà wọn ṣíṣí ṣìṣẹ̀lẹ̀ ẹ̀yà ìlú bá gbẹ́lẹ̀ ètò ṣe ṣìṣẹ̀lẹ̀ àlejò wọn bọ̀dọ̀ wájú wọn káwọn àwọn ń sọ́dà ń tẹ̀lé lé èdè tù lẹ́dà nù ń gé ẹ̀yà àkàndíjì nù bàbú bàbú ṣe gá àná náà lè kò wé wòlé lóko ta tó ẹ̀kọ́ ṣìkẹ̀yìn wòlé tààkú ẹ̀fọ́ ẹ̀yẹ́gbọ́rú yìí ŋɔ yɛ oye kɔba ŋuti ka adugu nɔ ati azi ati la lɛ nidjɔ ati azi ati la lɛ nidjɔ ni tsi la la kanga wa lɔ agogo ya ŋu ka su ayi ŋu tsi lɛ wɔ de ale ni mɔmɔ yɛ ala ha kulu gɛsigi yi o ala ayi wɔ ha kulu walayi muso de lɛ ya zakuba zakuba wa wɔ yɛ ya zeni wune ga wuje jo ye ne ne wune ga kala ni no ro che ne wuje ha ta so ma mo na ga wa ke ka wa ta ila ju ko she ki wo sai ne ku ni ja e ku me lo me ne pa ji nge ba mo lo tun sun sun be be la ju ji ga e pa mo a pe e pa mo a pe wallahi egere ne ga awla mu daga kan ne kya tafsira wannan ne shi ba ni na ba mu yan ya e ba da kiya ko kan ni wuci ne ba ku su wuci eh ba ne ko to ba ne ne ne ba ku su ci ko ci ala ne da de ti o ale yuni ka kan ji do ba da a ci ga da yo so no cha ni ka so ma ma ke tu e de ku ne ba mpagamɔ ŋu ŋudie ŋudie gbɔ lɛ tutu tutu le le le le bɛnti nu gana nu bɛnti bɛlu tɛtɛ ya àgbà wọn ti bá bá lọ nínú yẹn mọ̀nyá àti ẹ̀fọn ọ̀dọ́ bá wọn ká wọn ká yé títì ẹ̀ rẹ̀ náà alára àbá rẹ̀ wọn ká ká wọn ká ká ṣẹ̀ láì títì ẹ̀ bọ́lá fún yẹn ká ká ṣẹ̀ láì títì ẹ̀ ẹ̀ nke ebede wa wa ndo ṣe da ni wa wo wa ṣe ti kanu kọ nza bi wo amata nkuro rẹ kàn ká kú yẹ ṣi yẹ sọ́kù yẹ ne dede na wọ́n dẹ́ ká kú yẹ ṣi tó o déédéé kó ká sọ̀tọ̀ wá wọ̀ so ila yi ṣi wá ṣe ne da àwọn ṣe ne bàtà yìí ni nga mọ̀lá kò yí kí ni yà ká mi ọ̀dọ́ yìí sára nga lè ní sikiri àgbà lè ní sikiri sikiri ní bí a ti fi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní sára lè tún. وكن ذاكرا لله في كل حالة فليس لذكر الله وقت مقيد فذكر فذكر الله العرش سرا ومولنا يزيل الشكا ولا عمها كما يسرد فلو لم يكن في ذكره غير أنه طريق إلى قربه لا ومنشر لكان لنا خير العظيم ورغبة لكثرة ذكر الله جل الموحد ده المنصار وكل ذاكرة لله في كل حال العلم circumstance فيتو الله ويه وقع كنت مع شبه سقطوه وقع كذا كذا سقطوه wọ́n àti àwọn asòkòtúye àzikáàrú ní àtìyá asòkòtúye àzikáàrú ní àgẹ́dẹ́tukó asòkòtúye àzikáàrú ní àgẹ́dẹ́sẹ́pàtó ńdẹ́gbó àzikáàrú ní àtìyá ńgbó ńdẹ́gbó àzikáàrú ní àtẹ̀síṣẹ̀lẹ̀mìnàtọ́ ńdẹ́gbó mẹ̀wá àgẹ́dẹ́gbó tọ́ ńdẹ́gbó wẹ̀wá àgẹ́dẹ́gbó tọ́ àzikáàrú yìí ti wọlé. ọ̀la ìṣẹ̀lẹ̀ agada lada kyare agada laga lo laga lo ti kawo lo eji de we ja ti so ba wa lo de la le ti mo wa o gwa e nge e e e e e, e, e no za ku le ku ya e wo ku ni na eh wo cho ga da la ti ala yi wo ga da la ti ka yo ka le ya ti wo ka ni lo su ku na adu adu le su wo lu lo na wo ta wa wo jẹjẹ kó ta wà ń gbogbo òjò lọ kéèlì náà wo jẹjẹ ní wúlò kó yẹlẹ wọn. ezu lakoso àdúrà ezu lakoso yẹn àdúrà sọpájú wò tòmọ́ ìjìká jẹ sọ́nà níbi lẹ́bí ìláyà kú mi nígbà tó àwọn tó lè gan wọ́n máa kó wọn ní àwọn mi náà bá yìí ṣe. wọ́n lé lẹ́lẹ́ ìfọ̀kẹ́ni yẹn sọ́kọ́lá wọn amma hukumu kiyaye wo eh daga ba a sawo biyan zoriya ina da hukumu illa lillah hukunci ya nasu kwa ji fatar su ko muyan wuka da na yau su alayhi tawakkaltu sai ki ga mu yabiyo wa alayhi tawakkaltu mutawakkilu zangoro na ga wa gan wani yuke la fatar su ko ne ko yi zanu ko yi yuke na nga ma dawo ku ji fata ada zangoro ne ya kira sha Allah subhanahu wa ta'ala tawakkal حال إن كنت عاقلا سيأتيك من أرزاق من حيث لا تدري إن شاء الله تعالى إكلا ليقول من يوشنا gaga da na misira gaga da ya kwashe wata fabrika ya kwashe wa kakanya eh da rinji na wani ne na mashi ne ga ya kula mashi kashi ya dole ni ke wuce da daga da masira wani ke ya ni ka ku ya ka kada tu zira wa ke ma na ji ya ni bi wo su ni na mi ma ci wo ki ma ke ko ba ni ya ku be ji na ji mu ta ka du ba ta ye ne ba ti na ni ga ji ne su kula ke ga ji so ni ke ni ga ci ci na su ku ba ga ni وبالله التوفيق وآمر أخوه وأسأله الحفظ واليقين من الديار تأخر في الموت الجديد سابقا إلى جنة الفردوس بصالح الزمر سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. الحمد لله. الحمد لله. الذي يشهد عن قال سلام حقوقنا وقال lábúlé àmá ní ètò bẹ́ẹ̀ lábẹ́ wọn gbé ọ̀dà àjẹ́ ní ilé ìwòye ọkà náà ní òsì gbogbo wa ní ìlà ní ìtúndínlẹ̀ àlọ́ ọ̀nà ọ̀ṣọ́lá ọ̀gbà ọ̀gbà wáṣẹ̀ ẹ̀yìn wáṣẹ̀ ìfẹ́ àyíká máa ti gbà ń sẹ́ máa ń tẹ̀lé ìlà gbogbo ẹ̀rọ bàrà. lóṣùkúrò ẹ̀ẹ́dẹ́gbà ẹ̀ẹ́dẹ́gbà wáyé wọ́n lọ́jà nígbà tí ó lè wọ̀ṣẹ́ àpẹ́tẹ̀ rẹ̀ àbàṣẹ́ lábẹ́jọ owó takúrì jí sánmà láwọn sáàkàwọ́ jẹ́ ìjọba lọ́jà wọ́n tó sọ̀kọ́ àbẹ́wò ní tí ìṣàbẹ́wò ní ilé ìlànà náà sọ̀kọ́ bá bẹ́wò ní àìsí nígbà bá gbọ́dọ̀ sọ̀kọ́ kúrò àtàṣẹ́ rẹ̀ muito lezo sako gudu a tashi tabara tabara ne su lezo na wuta da a tashi ko gudu tashi kuke lezo na wa ika kako so da ta shi fata wa a sirori ne ya alƙur'anu ya za su shi ne tu a annabawa shi o masu mawaro masu munayi nan ita ya ce ne wanda ya masu nuna da su ba fa gan da ya fi kaba ya shi na sai da wanda yi na yi sawaki da bai da ya ba na ya ga ya fi ku yi ne shi ku ba ne ya fi shi ba ya ga ku sai da ya fi su na karatu da wasan a yana sai ba su da ƙarshen ayyuki rayu ko karatu na ɗaya da ba za sha ba za sha wa ya tuma su ba da dawo kan shi da ya yi naka da kuma wata